Only fana ok nọ́mbà o fana kò lè fún jáde. ẹ ọ̀gá ọ̀gbẹ́ni wàá ń gbọ́gbọ́ pé ọ̀gá ọ̀gá ọ̀gá bèrè. Ah. ẹ̀gbọ́n gbọ́ oṣù wo máa ń tẹ̀ ẹ̀gbọ́n tó ń fi. ẹ pẹ̀lẹ́ kí ló ń kí mi fún mi wá bẹ́ẹ̀ jáde nínú àwọn kí ló ṣẹlẹ̀ láti bí four months tí o dé ń gbó lọ́mù lójoojúmọ́ kí ló tún dé mọ́tò dúró. bọ́ mo sọ fún yín mo ní brain box ní problem mọ́tò yìí pé kẹ́ mú wá kí n lọ bá yín ra brain box ńlá dípọ̀ ẹ̀ mo wà ah, mechanic dẹ̀ ni wọ̀nyí brain box mọ́tò dààmú dẹ̀ wá mọ́tò débi àbúgbà ẹ̀gbọ́n wá mọ́tò yìí débi ni. ọlọ́run ò fẹ́ fi ń ṣẹ̀sín ni o olóyè kẹ́ gbé mọ́tò yìí débi àkí brain box ẹ̀ tó sọ ṣẹlẹ̀ ẹ gbà bí mo sọ fún yín yẹn ah, ó ti wíìkì brain box bẹ́ẹ̀ ń débi báyìí brain box sọ ṣẹlẹ̀ ni. ó ṣe pé ok kò sọ̀rọ̀ ọ̀rẹ́ tètè wá yé mi báyìí wẹ́ẹ̀nẹ́sì mọ́ mọ́ padà hábì èmi nìkan ni máa dá ẹ̀yin nìkan lè máa dá ẹ̀yin kọ́kọ́ lè máa dá wa ẹ máa wá pẹ̀lú ìyàwó yìí ni. ìyàwó mi ọlọ́pàá máa bá a dá sí tún máa tó máa wá tó máa lù ẹ́ tó máa yàtọ̀ mú ẹ lọ́rùn. tí mi ò ṣe ò tí mi ò ṣe. ọlẹ́ ló jẹ́ ìnà èmi tó gbọ́ lọ́ mi. báwo ah. rí ṣùgbọ́n ti gbé mọ́tò rí ọlọ́lọ́ tó nu relé kan tó gbé fún ẹ ayé ẹni yẹn mọ máa pa ayé ìjẹgbẹ́ yìí ni ẹ lè gbàṣọ lọ́rùn tèmi ẹ lè gbàṣọ lọ́rùn mi wọ́n jí ọ̀tọ̀ rí ó ṣe mẹkáníkì ó wọ jíìsì tí ó dọ̀tí ó ṣe fine boy mo ń sọ tọrọ fún yín ni pé tẹ́ ẹ̀ bá wo wá kára brain box mọ́tò yìí mọ́tò yín ò lè kú òǹbí. mi ò kúkú lè sọ mi lè sọ ara mi di brain box ṣá. ọ̀gá kí ló dé tẹ̀yìn náà gbowó lọ́wọ́ ẹni tẹ́ ẹ̀ mọ̀ sí mọ́tò. báyìí kórìí ẹ̀ dànù wọ́n sọ pé mi gbowó lọ́wọ́ kọ́kọ́ àmì òṣèré ó yà máa rán màṣínì. màá rán màṣínì ah, dáyé ìjà wèrè yìí tó lẹ́yìn ẹgbọ́n ọ̀rọ̀ yìí lágbára o. lágbára fi alájà tiẹ̀. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn. ó lágbára mi ò wá bá ẹjọ́ ẹ̀kọ́ ó yé mi ó ń dùn yín ni èmi ríṣẹ́ ṣe jù ẹ lọ problem ẹ nìyẹn ọ̀rọ̀ dẹ̀ yé mi ẹjọ́ ẹ̀kọ́. ẹ lọ máa ṣe ẹ má bínú ẹ lọ máa ṣe yín. yálàjà ẹ máa ṣiṣẹ́ lọ. wọ́n á tún wá pariwo. ẹjọ́ yín kọ́ gbàjú ló kù kó rọ́ máṣíìnì ló Thank you. ṣẹlẹ̀ àti bí ìjẹ́ ni mo ti ń pè ẹ́ nà án. o ò gbé kọ́ mi nà án. fún sọ nọ́mbà wọn mo ní kó má kọjá ibi tó wà yẹn ó kọjá ẹ kí ló wá débi tó dúró sí i mi wá kí ló ń pe nọ́mbà mi fún fún sọ kí ló ń pe nọ́mbà mi fún kí ni mo fẹ́ máa gbé kọ́ lẹ fún kò sí nǹkan tó fi help life mi. Eh? ok kò tí ì yẹ pé kò lè work mọ́ láàrin màtí àbí o ò tí ì mọ̀ kò lè work fúnṣọ́ kò lè work mọ́ láàrin màtí láyéláyé fún mi lọ́wọ́ làárọ̀ wà nínú ọ̀sán wà nínú jọ́kí ni wọ́n ń bẹ ṣe kí ni kókó pàm fẹ́ra wa abeg just just. ṣe ìfarabalẹ̀ bíọ́lá mi ò láìkì bó ṣe máa ń ronú yìí bó ṣe ń wò mí yìí future mi bright kan gba bí mo ṣe sọ fún ẹ láyé tí mo dẹ̀ wà yìí máa lo nǹkan ńlá máa padà lówó bóyá mo dẹ̀ fẹ́ kó wà ní sùúrù lẹ́yìn tó wà yẹn ẹni tó ní bó ṣe ń ṣe yìí bá lọ sọ pé ọlọ́run ṣògo ni mo fẹ́ lọ dúró sí ọlọ́run ṣògo mi máa ń gbé. ọjọ́ gbẹ́nu gbẹ́nu dákẹ́jọ kó gbẹ́nu òṣìṣàn kó gbogbo gbẹ́nu ẹ tó ń rìn yẹn tó fi sọ̀rọ̀ rárá kó gbé sẹ́gbẹ̀ẹ́ kan I can't deal with you again kò lè work ṣé bó ṣe rí mi mo jọ oníyà ni kí tí mo bẹ́ẹ̀ jẹ̀yà ó tó please mi wà hmm? á lọ. yọlá wọ́n máa ẹ ẹ don't touch me mo ní kó padà sẹ́yìn wọ́n máa lọ ó simple kó jọ máa lọ kó jọ máa para máa para ní tiẹ̀ o máa para létí ẹ o mi ò ṣe mọ́ ò lè rẹ̀ láìpù mi mi lè jẹ̀yà mi jẹ mọ́ mo ti jẹ́ mi mi jẹ mọ́ báyìí ìṣòkò máa lọ máa lọ picture mi bright. Eh, eh, kí wàá ní kí wàá ṣe sí yẹn picture bright pẹ̀lẹ́ yẹn ni màmá jókòó ti jọ̀wọ́ sàkó kúrò lé mi jọ báyọ̀ wà fún nọ́mbà mi wọlé. ẹ ṣe ẹyẹ tèmi ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o. ee ọ̀gbẹ́ni bọbi bọbi bọta lọkìlọ ṣẹlẹ̀ owó ṣọ́ọ̀bù mi dà. mọ́ǹkele ọmọ gbogbogbò kí ló ń ṣẹlẹ̀. yọ owó ṣọ́ọ̀bù mi ń kọ́. Ah, kí ló ṣe ẹ jẹ́ kí n pè é ní ìyá gbogbo. aṣọ ah, ni fẹ́ sanwó ṣọ́ọ̀bù mi ni aṣọ ah, wáìn mi ni eh. àfogé nìkan ló mọ̀ ọ́ ṣe ìwọ ń kóbìnrin òun mọ tí òun ṣe gbogbo ẹ̀bọ tó rówó ọdún kan san owó ṣọ́ọ̀bù mi ò fẹ́ san àbí báńkì bá kówó mi síta wọlé kó gbẹnu sọ̀n kó kúrò rẹ express yẹn ó lè gbẹ̀mí ẹ lọ kí ló ń ṣe ẹ náà ẹ̀mí ta ló fẹ́ gbà ẹ̀mí tẹ̀mí ẹ ló lè gbà lọ mo jẹ́wọ́ mm. mo pààyàn ni mi ò pààyàn náà mo jẹ́wọ́ ọdún kan péré ẹ o ò ọ̀tọ̀ owó ṣọ́ọ̀bù ọ̀tọ̀ òun á fẹ́ promise ẹ kìíní kan. pé kí ni gàrí o. pé kí ni fẹ́ promise ẹ ni pé ok next no no upper next year máa fún ẹ lówó ẹ. wọn ò bí ẹ rẹ èmi ló bá ń sọ ọ̀rọ̀ wọn ò bí ẹ dá báńkì wọnú ṣọ́ọ̀bù yẹn aṣọ òṣìṣẹ́ ni ṣó fẹ́ kó tiẹ̀ bá mi ni ó òṣìṣẹ́ ni wọnú ṣọ́ọ̀bù yẹn kó kó omi síta àìsí bẹ́ẹ̀ àgbàdo gbàdo àgbàdo. ọmọ ṣó ń ṣeré ni àbó ń ṣe eré a ló ń ṣe èrè. sórí ẹ yìí ni kémi ìwọ ni kí n kówó ṣọ́ọ̀bù jáde lórí ṣọ́ọ̀bù sí mi lọ́wọ́ ni kí ló ń ṣe ẹ̀ náà. lórí ṣọ́ọ̀bù mi. ẹ lórí ṣọ́ọ̀bù ẹbí tí bá wọ ṣọ́ọ̀bù tó jogún lọ́wọ́ bàbá ọkọ ẹ àbó ya wèrè ni ọkọ tó pa jẹ ó pọkọ ẹ jẹ ó wá jogún ṣọ́ọ̀bù wà ní kémi kówó ṣọ́ọ̀bù yẹn lọ́wọ́ ṣé ò pọkọ ẹ jẹ ni ó pa jẹ àti kékeré dopó. ó ti mọ̀ tán ó mọ̀ tán wà kúrò ní ṣọ́ọ̀bù báyìí àmọ́ kó tó kúrò sanwó mi. o ò lè parí bó ṣe pọkọ ẹ ṣe fún ọ wọlé kó kúrò nígbàdàn bá ń jù. àwọn bọ́ọ̀sì ohun ẹ̀ ojú wọn le gan wọn kánágun o wọ́n ya wèrè gan wọ́n máa fọ́ ya ẹ̀ lẹ́nu. wàhálà wọn bí wọn dáa. wọn bí wọn dáa. omi tí mi ti ẹ̀rọ ayé ẹ̀ gan mi láti ẹ̀ gan wọlé kó kúrò. ọjà díẹ̀ tó kú tó ń kẹ́ ẹ̀ wọ́n máa bàjẹ́ wọ́n máa fọ́ ya ẹ̀ lẹ́nu ọjà máa bàjẹ́ sí ẹ̀ lára kò ti ya wèrè rẹ̀ kò ń ṣe é. bájọ́ ti rojọ́ ju wọlé kókó mi bọ́ta. kíkó ẹ̀ bọ́ta. wọlé kókó mi bọ́ta mo sọ fún ẹ̀yin. tó bá bí ẹ̀dá tó bá bí àlàjẹ ẹ̀dá lọ tẹ̀lé mi wọlé mi ò ní mi ní fọ̀ rẹ̀ ṣàwọn bọ́ọ̀ ìṣẹ́ni kan máa fọ ẹ lẹ́nu wọlé. má jẹun. sí ọ̀wà mú ṣeré ti ń ṣe èrè ṣá yá ìbẹ́ kú ni ayẹyẹ fẹ́ bàjẹ́ ni orí yẹn máa ti burú kẹ àwọn ni ẹ fẹ́ gbé ẹgbẹ́ ní kí ni tí máa ń ẹ̀rọ kí ló fẹ́ ṣe. bàǹgì kì í ṣẹjọ́ ẹ à ń nà àwọn tó ju ẹ lọ kì í ṣẹjọ́ ẹ. àwọn ìyá tó wú kẹ̀ǹkẹ̀ tó wú kàǹkà tó wú wájú tó wú lẹ́yìn àwọn à ń nà ọkùnrin kan tó ṣẹlẹ̀ a máa nà wa tó máa a tó máa fọba lé ẹ lórí kí ló ń ṣe ẹ. bàǹgì lórí owó mi lórí owó ẹ. wàláì kì í ṣẹjọ́ ẹ tó pé ó mi ní obìnrin. máa fọ ẹ lẹ́nu máa fọ ẹ yàmàyàmà máa fọ ẹ yàkàyàkà. bàǹgì máa lọ ṣe tó pé ó mi ní obìnrin. What are rówó shops? What are tó police station ah ẹ máa tiẹ̀ ńlẹ̀ ẹ máa ń jí. sọ́dà ẹ̀ bò ń ṣe é ṣé láre sars ló fẹ́ pè ní àbíjọ ń jágbà tó ń ṣiṣẹ́ ní kékeré ó fún wọn láyé lọ́wọ́ ó dà ẹ̀ bò go ṣe é àgbo owó ṣọ́ọ̀bù owó tenant ni. orí kan mo yọ pé business Come. tó wà go. so mo wá wò tani mo lè já sí o mọ̀ pé kò ronú ẹni straight pé kí wọ́n bá ẹ kù. Ah, ṣó la tó wó lọ. sigma tán ẹ pé ò wá rówó rárá rárá pé ò rówó rárá wà á yìí ten million. ṣé fún gbogbo ata iṣẹ́ yẹn àbí mi nìkan. tó o mọ ọmọ nì ìwọ nìkan ten million. èmi nìkan I swear mi ah. ṣeré. Ah, <laughs> ọmọ ṣé o ń ṣeré ni àbó ń ṣe èrè sọ̀rọ̀ náà. tí mo bá yẹ ṣeré irú ẹ̀ lánàá ni kí ló tó ń ṣe báyìí. Eh, èmi nìkan ìbá ìṣerú ẹ̀ lánàá náà. ten million I swear láì gbé láì fà ẹ kí ló wàá ṣẹlẹ̀ gangan jámísì jámísì jámísì jámísì. nǹkan tó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ìyá kan wà ó kò fẹ́ kó àwọn máa tajà kọ̀ńténà yìí wọ́n ti gbé wọlé wọ́n ló máa mọ́nítọ̀ tó máa fi tajà ní ẹ̀tàn even tó bẹ̀rẹ̀ sí kó pé máa ṣe ló máa kọ́ pay máa ti pay off ten million cash ten million. I swear. ọmọ ti ṣọ́ọ̀bù yájà lọ bẹ̀. ló ṣe ẹ ibi tí mo wá sí ìbàdí kébì níbi tí mo ń lọ ni tó bá di ọ̀la máa múra máa sọ fún ma ti múra fún ma pè é náà. àá lè múra já lọ bẹ̀ ẹ́ ṣe pàdé mi. àwọn olóyàsọ. oníkan tó ń sáré ló fẹ́ lọ ṣe ló bá ti di ọ̀lẹ̀ mo promise ẹ mo máa pè é bẹ́ẹ̀ mo wá síbí. Ah. o sure for the first time o ṣe nǹkan rere ọlọ́run o mọ̀ ọmọ ọ̀dìjọ́ mo yẹ ń ṣe fún ẹ ni. o ṣẹ̀rẹ̀ àánú ìwọ o ṣe eré olórí burúkú yẹn kò bọ̀ nígbà tó ṣe nǹkan gidi oní méjì máa yé ilẹ̀ ó ṣe bèbí o bèbí o. ó gbà sùúrù mo fẹ́ mo fẹ́ lówó láyé. mọ́mí nǹkan tó gbé mi sọ́dọ̀ yín láàárọ̀ yìí iná ò sì ní tó ń wo yín gbogbo la mọ àwọn tá à ń gbé ní àràǹdí yẹn á mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ ìtorí ọ̀rọ̀ ọmọ yìí ni mo ṣe wá sọ́dọ̀ yìí torí pé mo mọ̀ pé aláàánú ni yín ọlọ́run á dẹ̀ máa bá mi gbé ọwọ́ yín sókè. ọmọ mi mo ti ń ṣe wàhálà school kó tó di pé bàbá ẹ̀ jọ́ lọ́run nípè after tí bàbá ẹ̀ kú tán ló wá get admission àní owó díẹ̀ tó wà lọ́wọ́ wa òun láti ná síbí sọ̀hún gbogbo owó tá ná náà bàbá kú ni. so nígbà tí bàbá ẹ̀ kú kò fi sílẹ̀ fún wa so torí ọ̀rọ̀ léwu ọmọ yìí inú títọ́ wà ẹ ó ti wá get admission báyìí ṣàánú mi. èlé wà ní hospital. one hundred fifty thousand ní ma. one fifty. bẹ́ẹ̀ ni ma. òṣèlú kan mímọ́ lẹ́yìn. èyí bóyá tí mo bá wọlé màá fẹ́ ra handout àti màá tún fẹ́ gbalé tó mi tí mo yẹ ìyẹn fọ̀ náà. ok ọlọ́run àá ṣe ọlọ́run àá ṣe ìgbàgbọ́ sọ ẹ ṣe ma ẹ ṣe ma ẹjọkọ ẹ ẹjọkọ ẹ ẹjọkọ ẹ ẹjọkọ ok wà fún mi ní àkáàtì nọ́mbà ẹ so màá fún ẹ ní two hundred thousand. ẹ ṣe ma ṣe ma ṣe ma lọ pẹ̀lú ọ̀nà kan máa dúpẹ́ sí wà wá fún mi ní àkáàtì nọ́mbà ẹ. kí ni. ó yá. twenty two. ìgbà kan lòun láyé àkọsílẹ̀ ti dájú ṣáká o ọ̀rọ̀ ó gba sùúrù. mo fẹ́ fẹ́ lówó láyé. owó la bí wa so ṣó ọ̀pá bísínẹ́sì mi torí àwa guys yìí à láìkí wáìnì yìí. owó làbí sórí bó ṣe ń wẹ̀ mí bí mo ṣe wà ń ṣá mi kì í máa ń sọ̀rọ̀ jù mo wà silent gan mo dàbí ejò paramọ̀lẹ́ tí owó ẹ̀ bù owó làbí jọ nítorí owó ṣé business tó gbé wá yìí ṣoṣú ọ̀ṣà. dídùn ló dùn là ń bọ̀ rẹ jẹ̀kọ tílé oge tó gèjè I have a lot of people outside there tí mo lè introduce business yìí sí. bẹ́ẹ̀ mo gbọ́ fún yín pé kẹ́ benefit ẹ̀ nítorí pé ẹ jẹ́ tèmi torí pé ẹ jẹ́ pàdé mi ẹ wá ṣé kò pọ̀ létí yín ni àbí ká sọ pé kò wúwo létí yín ten million naira là ń sọ̀rọ̀ each ẹ wá ṣe ń ṣeré ni. túsọ túsọ kí ni mi. yeah ten million naira each. èmi ten million. yes. òun ten million. èmi náà ten million. ṣé èrò fún wa ṣeré bí ni owó làbí sọ̀rọ̀ kí mo gbọ́n owó kò ṣe ń sọ̀rọ̀. ọ̀rọ̀ pọ̀ kà mọ́ ìgbà wọn ní fíìmù fẹ́ bẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ ten million ten million. mílíọ̀nù sọ̀rọ̀ lọ sí kówó jáde. ìgbà owó gangan la máa now you are talking. Got táwọn aṣọ ni pé tó bá di láàárọ̀ I will get in touch with you. Okay. Hmm. wàá pe àwọn méjì to kù. I'll tell you the ultimate. <laughs> Eh, Owólabí ní sùúrù ní sùúrù sórí àárọ̀ làtọ̀ So yẹn ó pè é a lè ṣe lálẹ́ yìí àbí ah, alẹ́ ti lè. Ah, ah, ó pè wá láàárọ̀ Owólabí ó pè wá láàárọ̀ ó máa pè wá. mo wò pé bí a kan lọ síbẹ̀ bí a bí like um, five years ó máa make sense. pàdé mi ò tẹ̀ ní sùn mi lè sùn mọ́jú tí mo lè gbọ́ ọ̀rẹ́ mi. ẹ ẹ ẹ wo calm down calm down nǹkan tá a máa ṣe lélẹ́yìí tó bá ti di láàárọ̀ la okay I will call you then wà á pa àwọn méjì tó kù then a máa lọ láti bẹ̀. then we are good to go. that was terrible. Now, ten million naira. ten million naira. ẹ wo I have a lot of things to do so you need to sáré shop everything. Pipi, pipi, pipi. Now I'll get back to you tomorrow. Yeah. Ah, whoa! Ah, owó owó gbogbo la bí nígbà bẹ́ẹ̀ mo ṣe ń jáde sọ fún fáwọn àkọ́kọ́ tí wọ́n fi. oṣù ọ ah, ah. máa wọlé wá sí i. bébì ten for máa ṣe pati bó máa ṣe pati. ó tiẹ̀ lọ́mọ olórí burú wọ́n máa ṣe falafolo. bọ́dà bọ́dà bọ́dà gíga ẹ ṣe ẹ kúrò lẹ́ka sọ fara a ẹ wò ó ti ń pè yín látọ̀ kan yẹn bẹ ṣe ní bọ̀tẹ́ ń bọ̀ ẹ bọ̀ mú ń pè yín ẹ wò ó bọ̀dà ẹ ṣe rí orúkọ tèmi gbọ̀ngàn ní etí ọba nílé etí ọba lóko mo fẹ́ kẹ́ ẹ dà mí pọ̀ mọ́ ọmọ tọ́. ó mo ń wáṣẹ́ ni wá ṣẹ́ ni. mi ò dá company sílẹ̀ níbi kankan tí wọ́n fẹ́ fi gbà ẹ́ síṣẹ́. Ah! èmi ò sọ̀rọ̀ company ṣé bẹ́ẹ̀ ṣe jókòó lẹ́ẹ̀kan yẹn tẹ́ ń sọ mílíọ̀n mílíọ̀n mílíọ̀n mílíọ̀n mílíọ̀n gbogbo ẹ̀ mo gbọ́ o mo gbọ́ mi wá fẹ́ dà yín láàmú torí ẹ̀ mo ṣe tẹ̀lé yín wá síbí ṣé bẹ́ẹ̀ ṣe wọ́n mi kò síṣẹ́ tí mi lè ṣe ah! mo ń ṣe fòóyì iṣẹ́ ẹ wò <laughs> mo sàn fún un. are you sure. I am very very sure mo tún kàwé mo ní school sat. àmọ́ wọn tẹ̀ ṣé o dẹ̀ fi òpin ẹnu ẹ bò. ẹ sẹ́nu mi bò ẹ wò bẹ́ ṣe ń wo mi ọmọ gbọ̀ngàn ni mi ẹnu mi bò gangan gangan gan ni o ah ok ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín bàbá tó bí mi lọ́mọ ó ti gbálẹ̀ wà lérí tó ní kí n má sọ fún mọ́ mi mi sọ fún wọn. Hmm, ẹnu ẹ bò ló tọ. Ah, ẹnu mi bò kú ọlọ́run ẹ gbà mí mọ́mọ́ tọ́ ẹ jọ ẹ dà mí mọ́mọ́ tọ́. Ah, consider it done. mo ti ríṣẹ́ ten million naira ah, <laughs> ẹni sori my first car anyway màá um, fún yín nọ́mbà mi sí so wàá lè pè mí so màá sọ̀rọ̀ ah, ẹ jẹ́ kí mi fún yín ní tọ́lọ̀ mo fi gbé mi fún mi play betting lánàá ó ètò two two three eight. ó gbà sùúrù o. Ah, That my girl, that time, Retila nígbà yẹn, mo mọ̀, new school that time, I see the girl. Mo bí mo the girl don fine fine. I'm like, bro, when I see her, ó dàbí ó dàbí ẹni pé ó wá lákòókò ó jábọ́ lẹ̀ ojú ọmọdé náà mo dájọ́ and I'm going to come for. I don't say I'm for. See, I'm going to tell her, you know, the thing I say, um, she don't get boyfriend. Um, her boyfriend, they don't know. Um, I just want to tell you what they do. They do ẹ máa ríran máa ríran ọgbọ̀n fà láti mo ti sọ́wọ́ yẹn jẹ́ ẹni kọ̀ọ̀kan ọmọ yìí ní ìlú yà ẹ ṣe ju ìdè fara i ah. ṣe lè sí fà alpha ìwọ yìí ah, ah, alpha náà gẹ̀ ṣe àgbà. ṣé kó ti pẹ́ gan-an. ó ti pẹ́ gan-an. ìjọ burúkú ni bọ̀bọ̀ yìí.

ní kọ́ńtì wa ẹ ṣáà mọ̀ tí nàìjíríà ṣe rí hardship wa everything wà kí ni èèyàn lè fi ten million naira ṣe business wo èèyàn lè fi ṣe tó máa tó máa ìjòwó tí wọ́n máa wà òkè ẹ jọ̀ọ́ ẹ help me ẹ̀yin tèmi nìyí. Um, um, um, just calm down first please um, my question is ṣé ten million yẹn ṣé o ti wà á lẹ̀ already ni ọ̀ o ṣẹ̀fẹ̀ wà níbì kan. ìyẹn ó ní pọ́ìntì wọ́n dàbí pé kò máa gbé wa lẹ́nu jó akọ̀ máa máa sọ̀rọ̀ lórí nǹkan tí ó sì lẹ̀. tọmọ bá kú tọmọ bá máa yè é ṣàtì ẹ kí ọlọ́mọ kó kó ewu ọmọ náà. ok ó ewu jẹ́ kí n gbọ́. Eh, eh, ṣe ní adi junction that means pé this guy owó yẹn ti wà lẹ̀. ìwọ nílàkàyè onílàkàyè ti yẹ. Ah, ah. jọjọ ṣe sori calm down. churi eh, in this country business wa o. Ah. ṣé wo mọ. àti pé business gidi wà. ó ṣe ń sọ̀rọ̀ ni. so ah. ok ok for instance ṣọ́ra àwọn tó ta mọ́tò yẹn tó bá kóró ten million yẹn tó kó sórí mọ́tò pé kó máa kó kàn yí pọ̀ tí mọ́tò wọlé kó dẹ̀ tábí báyìí ó kéré jù pé ò rárá wàá sì rí that same ten million naira. are you serious. i'm telling you. ipe nisoro ipe màá rí hundred percent capital mi i'm telling you nísòro omi pé tí bá fi ten million naira sórí mọ́tò yẹn màá rí gate ten million naira padà exact money. i'm telling you. ẹ o mọ kan sori. ṣe sùúrù another business tún wà o yes another one wà tó jẹ pé tí o bá fi ten million yẹn sí o lè rí twenty o ah! possible kò rí thirty. èmi ah! ah. pàdé mi jọ help mi help mi help mi help jọ mo fẹ́ ìdúró náà ọdún sọ sí o ti fẹ́ máa pé méjì o ṣé ten million fún ten million àbí ten million fún twenty àbí thirty èwo ló ń sọ èmi láìka owó gan oní ten. sórí ti káà yẹn tó bá fẹ́ máa import mọ́tò wọ kọ́ńtírì yìí sórí tí o bá ti rí ten million yẹn pè mí just call my number. o oh, sure you just call my number. Ah, olùwà máa ṣe é olóhùn ah, ló ní kí n wá ẹ bọ́bọ́ yìí dáadáa ó ní ẹ̀ yìí dáadáa ó ní ẹ̀ yìí ó ní ẹ̀ gbọ́ mi wéré. èyàn ni bọ́bọ́ yìí. bọ́bọ́ yìí ó ya wèrè gan. tó mọ̀ kan jẹ́ kẹ́ yá jẹ̀ máa jẹ́ ká jọ máa lọ. ó mọ̀ kan jẹ́ kẹ́ mi àti jọ máa lọ. Ọmọyẹmí Ọmọyẹmí ilẹ̀ Ọmọyẹmí kí ló ṣẹlẹ̀ èwo ló ṣe Ọmọyẹmí àwà Ọmọyẹmí kí ló ṣẹlẹ̀ fàdí mi ìwọ mo ní gúlẹ̀ yìí ojú ogun wọn fresh yìí ni olè wọn pé mechanic ló jẹ o. ìyẹn lẹ ìwé ta ka wọn ni. <laughs> báwo wẹ ẹ wọ́n ẹ̀ka fọwọ́ lẹ sọ̀rọ̀ hmm mo ti bá ẹ o yes mo ti bá ẹ ríṣẹ́ o. irúṣẹ́ o. and ṣe ṣe ìjẹ́ ìjẹ́ kan ṣe kan tó jẹ́ pé mo fi lè classify owó lákìtì ni o. já mi sí pàdé mi. wá kí tó já ẹ sí kí n tó já ẹ sí tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o máa fẹ́ mi ní one million naira. wà one million. dododo èló ni iṣẹ́ tí mo fẹ́ rí tí mo fẹ́ fún ẹ one million naira bẹ́ẹ̀. Ah. sórí màá explain fún ẹ ìyá kan ni ó ní owó gan ó ní companies sí àwọn sí oríṣiríṣi countries ìyá yẹn wáyà tó yẹ pé kó má bàa máa ṣe alámòjútó gbogbo àwọn companies tó ní so bó ṣe sọ̀rọ̀ ẹ bá mi kàn rántí pé ah ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tó kàwé tó lọ fi ṣe mechanic for starting we are talking about ten million naira cash. ẹ eh? yes ten million naira. ten million nìkan kọ́ ten million naira ni mind you kì í ṣe wọ nìkan o ẹ pọ̀ we have seven of you. Eh? Ah ẹ bọ̀ kí lè tí wò tẹ́rí sí ten million pọ̀ ìwọ náà lè jẹ́ ń bẹ̀rẹ̀. ṣòro pé mi gọ̀ ni ṣòro pé mi gọ̀ èmi tí mo mú wá twenty million naira ló ti fẹ́ mi. twenty m o ti gbá rẹ ni. kí ló dé tó tún bá fẹ́ gba one million naira nù ten tèmi ó lè yẹn náà ọkànjú àyẹn gbójú ń bẹ̀ màá dẹ̀ fún ẹ màá máa fún ẹ respect yẹn títí ayérayé pé ìwọ gangan ló wáṣẹ́ tó là mí o stop ẹ gbàgbé ẹ. ẹ gba ìgbójú ń bẹ̀rẹ̀ àmà fẹ́ wọ̀n yẹn màá fẹ́ wọ̀n mi lọ. ṣé òun ẹni mi tẹ́lẹ̀ ni àpáwọn ẹni mi tó àpò oníṣẹ́ ṣe kó wa tó mú mi ṣeré tẹ́lẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ìwọ kan fẹ́ fún mi lápá tẹ́ńsọ̀n lé ní sàlámà fẹ́ gba three million <laughs> ó dọ̀bẹ̀ ó dọ̀bẹ̀ ẹ wa ẹ ìgbàlọ́ agbébọ́dì lọ́bẹ̀. ọmọ tó ṣẹlẹ̀ jẹ́ kó di ìrọ̀lẹ́ tó bá ti di ìrọ̀lẹ́ wọ́ pẹ̀ mí ibi tí bá wà máa ní mi. mo lè ṣíwọ́ ṣẹ́ báyìí kò ní ta fíṣẹ́ yìí kò ní jẹ́ ẹṣẹ́ yìí ó ti rí ten million naira wèrè kò sí èyí tó bá dì rọlẹ̀ àwọn amúra rọlẹ̀ àṣírí àṣírí àṣírí ẹ̀jẹ̀ kò sí wèrè ok. èèyàn èèyàn àṣẹrẹ àwọn èmi ilẹ̀ dídá fún yìí èmi ńlẹ̀ yìí a lò nǹkan ńlá pọ̀ kí ló dá ọjọ́ ìdá rẹ̀ wá. àkọsílẹ̀ ti dájú ṣáká wò ó gbà sùn mo fẹ́ mo fẹ́ lówó láyé tó bá ń sùúrù o mo fẹ́ mo fẹ́ lówó láyé tó bá sùúrù o ṣe ẹ kú rìn ẹ kú dìde èmi ni mo ránṣẹ́ pé mi mo ní iṣẹ́ kan tí mo fẹ́ bí fún tẹ́fẹ́ bá mi ṣe iṣẹ́ náà ò dẹ̀ pọ̀ rárá tẹ́tẹ́ mílíọ̀nù tó sọ fún yín ó ti wà lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ bá ṣe tán bẹ́ẹ̀ bá ṣe ń lọ wọn máa fi lé yín lọ́wọ́ no problem àmọ́ nǹkan tí mo kàn fẹ́ lára yín ni pé irun ara yín ẹ dàrún orí irun abíyá tàbí irun gbáyà tàbí irun sàlẹ̀ ó tán nǹkan tí mo kàn ní ìdílé ṣe ń lọ wọn máa fi lé yín lọ́wọ́. excuse me ma ẹ ẹ mo ẹ má bínú yàtọ̀ sírun orí mi ò dẹ̀ lè fi tọrẹ mi ò nírun kankan míì lára mọ́ <laughs> jọ́tún ọlọ́run kí ni túmọ̀ gbogbo yẹn èmi fúnra mi bí ẹ̀ náà ah, mo ní rúwú ni mi ò lè gbébọn mi lè ṣe kan kí ni túmọ̀ gbogbo eléyìí sí. ẹ guys ẹ ní sùn náà kí ló wà nínú pé kẹkọọ kírun kí ni ó tẹ mi. máyọ̀ sọ náà orí ẹ burú tó bá sọ yẹn tẹ́lẹ̀ tó bá mi sọ tẹ́lẹ̀ tó bá mi sọ yìí. má sọ yẹn náà má sọ yẹn náà ṣé mọ́ mi wá ẹ̀. ẹ jẹ́ ká máa lọ. ẹ wo kò dìgbà sí mo gbé kàn kalẹ̀ kájọ fi búra ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń tẹ̀sẹ̀ wọnú ẹ̀nà yìí èmi àti àtijọ́ múlẹ̀ àtijọ́ búra tó yẹ pé wájú òṣè lọ ẹ̀yìn òṣè padà sílẹ̀ pé kẹ́ ẹ ṣe nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe. Eh, eh. wá ẹ̀yin náà lè máa tírẹ́tì. ṣẹ́rẹ́ mi ẹ wojú mi ẹ lè rí mi tírẹ́tì o àìmọye ọpẹ́ tí mo ti gbà kí n tó dé stage ẹ wá o ẹ wá o ẹnu ẹnu ẹnu ẹnu báyìí lẹsẹ̀ fi ń pè kúrò ojú ọ̀nà tọ́ba náà máa méèyàn lánà máa mú ẹ wá ní òsì lára wọn o ẹ gbàgbé yẹn màá láàyè blow tí màá láàyè blow màá láàyè blow kí ló ṣe yìí. ẹjọ ẹ tó kù ṣé ẹni bó ṣe lọ yẹn òun náà àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sóhun náà. ẹ̀yà wo lè ní onídàbò yìí o. èmi lẹ́fẹ̀ẹ́ máa lé ogun mọ́ èmi lẹ́fẹ̀ẹ́ máa lé ogun mọ́ ogun ní pápsí mi fẹ́ máa sí mi ṣá. èmi tó yẹ kó ọmọ ìfẹ́ ni mí àṣẹ olóògùn níyà yìí ó ṣe máa máa ṣe bẹ́ẹ̀ ṣògùn owó ṣé kò ní bí nìyẹn. mi sọ ọmọkùnrin kó mi bínú di bí yìí. àdúgbò yìí. Ah! wọ̀ ní gbèsè màdámù. ẹ wá o. tó bá ti yá bóyá yìí ṣòbá pẹ̀lú ìgbín pẹ́ṣẹ́. ẹ wo láàrin mi àti yín ẹ jẹ́ ká ẹ jẹ́ ká stop gbogbo eléyìí ẹ jẹ́ ká drop. mo ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. bọ̀dá kankan ó kó lọ́dọ̀ rí kan dàbí ẹ lọ dọ̀rọ̀dọ̀rọ̀ sọ́run rẹ̀ nǹkan dẹ́nu géètì ní ìbínú kan gbé yá ǹjẹ́ kí n sí géètì kan mọ́ jáde síta bẹ́ẹ̀ ah n burúkú náà jáde lọ. kí ló ṣẹlẹ̀. mọ́tò kọ̀ mi bọ́ ni àfi wo ojú ọ̀gá ẹ̀rọ ni. ẹ tó bá kù tó bá fẹ́ máa lọ ayé wà fún yẹn máa lọ. mọ́mí mo ní irun lára láti wọ dé fùrọ̀ mi mo ní irun lára. mo ní irun lára òkè tó bá ti yá ní yẹn pẹ̀lú mi. ten million. mo rò pé orí ò pé ten million máa pẹ́ bó ṣe wà yìí ten million rádàá dáwọ́ nìyẹn o ti kó mi sí wàhálà ń sìn àjò o sọ ẹnu ẹ̀ ń dùn ẹnu ẹ̀ ń dùn gbẹ́gbà ń gbà ní ìwà ọ̀nà ẹ̀kọ́lá fún kàdé ẹ̀rọ. ẹ̀jẹ̀ máa bàjẹ́. Apa-apa nih, apa-apa, apa-apa, apa-apa, apa-apa, abẹsẹ̀wé abẹsẹ̀wé abẹsẹ̀wé àfijọ́ ẹni tí jẹ́ láàrin òbí láàrin òbí láàrin òbí. ibao, yo, Vale, vale, vale, vale, vale, èèyàn mẹ́rin ló kù. ó kẹ́yìn bẹ́ẹ̀ lè. bẹ́ẹ̀ ni mà. ok bí a ṣe tẹnìkan tó kù wá. ọ̀rọ̀ àti. ìbá kọjá o ká o ká o ká o ká o. ìbá ṣèbá ìbá làlú ìbá làlú ọ̀sà mọ̀ pẹ́pẹ́ ọ̀sà mọ̀ pẹ́pẹ́. ìbá kọ́dá ìbá ṣẹ̀dá. jọ kí ni orúkọ ẹ. fún Fúnṣọ́ Fúnṣọ́ Òjìmákinwá lórúkọ mi mà. Fúnṣọ́ Òjìmákinwá ọmọ olúbo ni ẹ ọmọ ìlú atẹ́rẹ́ ni mí. ìlú atẹ́rẹ́ jọ ta ni màmá tó bí ẹ lọ́mọ. wọ́n ti kú. ẹ mọ̀ kàn fẹ́ mọ orúkọ wọn ni. mo ti lọ́lá lórúkọ ìyá mi. mo ti lọ́lá. àárín ọlá má wàá jáde síta wàá lọ wá ṣẹ́ṣe o àwọn èèyàn tó ràn mí lọ́wọ́ tó fowó ṣàánú mi òun náà ni mo fi ń tọ́jú ẹ̀ tó bá pẹ́ bóyá ìsìn ọmọ yẹn á bẹ̀rẹ̀ sí á fẹ́ jẹ fúdù ìwọ náà á jẹun á bẹ̀tà kó ṣara gírí o ó ṣe pure water ló máa máa lọ tà àbí anything tó bá mọ̀ pé o lè ṣe tó lè má fi jẹun mo ti dàgbà wọ̀ mi ò ra nǹkan kan mi mi ní ọjà tí mò ń ta mi ò ní oko mi ò lódò. Hmm. gbogbo sọ òun ni mo gbọ́. But ẹ máa ní sùúrù fún mi o. Ṣé mọ̀ pé ọmọ náà ò tí ju oṣù kan lọ? Òun ló fi jẹ́ pé mi ò tí lè sáré gbélẹ̀ pé mo fẹ́ lọ máa ṣiṣẹ́. Ká tó ṣẹ́jú pẹ́rẹ́ bí ta wà yín sìn, a ti kénu ilé ń bẹ̀ yẹn. Gbogbo ojú bí oúnjẹ bí ọyàn lọ. But ẹ ṣì gbà mí, ẹ ṣì fún mi ní ààyè díẹ̀ kí n ti ẹ̀ fi too strong dáadáa so màá lè lọ wá mo ṣe máa wá ṣẹ́. Ṣẹ́gbọ́n àǹtí mi. Ṣé o mọ̀ pé ó sọ pé ọyàn ń sìn? O mọ̀ pé tí ọmọ bá mú ọyàn láàyè èèyàn, ebi a máa pa ẹ́ ìdí nìyẹn ni mo fi ní gbogbo ọ̀nà tó bá lè gbà try kó ṣara gírí. màá wáṣẹ́ ṣe mo ti gbọ́ ẹ wo ah, olójú ti ń kẹnu ilé ẹ̀ṣẹ̀ ti rí nǹkan tí mò ń sọ ẹ ṣe mà. bẹ́ẹ̀ ni wọlé ẹ fi ilẹ̀kùn ilẹ̀ ẹ lè wọnú ilé ṣe rí ọmọ mi nìkan lọ́ba mi wá wá ọmọ mi gangan ni mo wá gbà bàbàbàbà òun náà nìkan lọ́ba mi wá wá báyìí wọn máa sọ fún mi pé ọmọ tèmi ẹ̀ mọ́bi tó lọ kí ló kọ́ mi pẹ́ lọ́mọ tí ẹ̀ mọ́bi tí ọmọ mi lọ. orí ẹ̀ ni ò pé torí ẹ̀ bá pé láti ọmọ oṣù mẹ́ta ló ti gbọ́mọ ẹ̀ lẹ̀ ọdún kẹjọ lélẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá rìnrìn ìyà wá ń sìn. tó mọ̀ pé mo sọ fún ẹgbà tó rìnrìn ìyà kiri. ìrìn ìyà tó dẹ̀rìn kiri lọ́mọ iná òrìn káàkiri. ọmọ tèmi rìn kiri. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ bá mi sẹ́yìn kò sí nǹkan tó kàn mí tó tẹ́ bá nílùú ẹni ni ẹ mọ yẹ ni ẹ mọ ni lẹ́ẹ̀ni lẹ́ẹ̀ ṣe mọ rí ẹni. àárín ọlẹ́ẹ̀ni ló fọmọ bú. kò sóhun tó kọ́ ẹnu ẹ tọ́jọ́ fi bú mi yẹn wà á fi gbọ́dọ̀ kò sí ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ṣe kò sí nǹkan kan kò sí nǹkan kan ọlọ́mọ mi wá ọlọ́mọ mi wá ọlọ́mọ bá wí ọlọ́mọ bá wí èyí ìyẹn mi láyé mi. Ah, ah. ẹ kò fẹ́ mi láti wá mo lè kí ló dé. ìyá mi láti bí ọmọ oṣù méjì sí mẹ́ta ló ti fi ọmọ lẹ̀ tó ti rìnrìn àrè lọ lẹ́yìn ọdún mẹ́ta ló ṣẹ̀ṣẹ̀ wá wá tó ń béèrè ọmọ lọ́wọ́ mi o òun tí ìyá gbọ̀n lọ́mọ ràn ọmọ ti rìnrìn àlè lọ mo dẹ̀ ti try àdú ìyá mọ́ mo ti rìn káàkiri bí ilé rọ́mọ yìí mi rí mi mọ bí tí mo ti lè wá òun náà sí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dẹ́sẹ̀ ó béèrè ọmọ lọ́wọ́ mi ìyá mi. ẹ wo àǹtí ẹ má bínú o ṣé ẹ ní sùúrù. ìbá wí abiyamọ ah, oh. ìyàwó náà gbogbo nǹkan tẹ ẹ ṣe yẹn ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ni ó kù díẹ̀ káàtó ẹ kàn bùn. Hmm. mi ì bùn wọn nǹkan tí mo sọ yẹ yín ṣé ẹ̀ṣẹ̀ wà nù pé kí n ní àǹtí kí wọ́n á ní kọ́ kí wọ́n mú ọmọ kí mú sọ́dọ̀ wọn pé kọ́ máa bá mi tọ́jú ọmọ ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ẹ wá náà mọ̀ ń rìn lọ iná ẹ̀ gbọ́ wọn náà mọ̀ ń rìn lọ ọmọ ìran lákàtà yín. Ah, àjọkẹ́ eléyìí tó sọ yìí ó máa jìyà wá wá fẹ́ nà ẹgbọ́lẹ̀ wá wá fẹ́ nà ẹgbọ́lẹ̀ mi. ó dẹ̀ ṣe é de kó tẹ̀ jẹ́ ọmọ ẹyọ kan ni kó o fún mi ọlọ́run ó dẹ̀ jọ́ ọ olúwa. àwọn àgbàlagbà báyìí wọ́n ti kú láti láti ẹ̀ ìlú ìlú fàyèwà. àǹtí mi ti kú. àṣẹyìn ò gbọ́ ni. Ah, ẹ jọ àbí ẹ mọ ẹni tí mo sọ àǹtí mi ni tẹni wọn dàgbà yẹn. grandma kan báyìí wọ́n ti kú kó ti tó bẹ̀yẹ̀ tí màmá ti kú ah, màmá kú kẹ àǹtí mi mà ní ẹ kò sí bóyá máa kú tí èmi ò ní mọ èmi làbí gbẹ̀yìn mọ́ mi wọn even though another person don't pẹ́ bí báyìí o. another person ah ìmúrúgo irú kí wà lélẹ̀ àti mi kú mi dẹ́ mú. Ah, má bínú mi ti ń jáde mi ní táìmù àti bíi ṣẹ̀gbọ́n má bínú. Ah, àti mi ti kú ìparúgo. Ah, òní ti rí o ọlá lè máa rí bẹ̀ mọ́ o. Eh? ilé ayé lórí yẹn. dájúdájú èmi ni màmá tó ẹ jẹ́ ká rántí ọ̀la o nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ ká rántí ọ̀la o nínú ohun gbogbo tí a bá ń ṣe. ẹ ká rántí ọ̀la o nínú ohun gbogbo tí a bá ń ṣe láì ká máa rántí ọ̀la o dùn ọ̀hún gbogbo tí a bá ń ṣe. ẹ jẹ́ ká máa rántí ọlá. dùn gbogbo tí a bá ń ṣe. ha irú àlá burúkú wo lélẹ̀ irú àlá sọ mọ̀ pé ọ ti tayọ àkókò tó yẹ kó ṣe tutù tó yẹ kó ṣe ni. sásìkò hmm. bára bá ti tù yín ẹ̀yin ẹ̀yin náà ti bí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò. wọ́n léwu ó léwu púpọ̀ bọ́ọ̀sì erílẹ̀kùn ajé sí wọn ó léwu aláburúkú gbà lọ́la mi ò mọ tá lè ṣe o kọ máa múra ṣe kọ máa múra di aburú bẹ ni o. bàbá ìjìbù rẹ ẹ jìbù rẹ jẹ ká wà kó ṣe sí ẹjọ ẹ jọ mo fọlá lẹbẹ yẹn jọ. mi ò máa jẹ mi ò mọ ìbúrẹ jẹ. ẹ jọ ẹ jọ ẹ jọ. tó o fẹ́ gbódòdó ọ̀rọ̀ ní báyìí ọwọ́ rẹ ní sẹ́kù sí. ìwọ lọ́mọ bó ṣe ṣe tí òfin ní yíwọ́ o má ṣàkèwọ́ awọ lọ́fìn má ṣàkèwọ́ awọ òdùà àkèrè tó ṣàkèwọ́ ó di àfọdámíní o. ntọ́ hmm. wà lọ fáwọn ọ̀rùmọ̀lẹ́ àjẹ́ irun ọkùnrin méje lọ́wà lọ. irun ọkùnrin méje. bẹ́ẹ̀ni. ọmọdé àbágbàlagbà. ìtọ́ ti gbó tó túmọ̀ sí pé ìtọ́ ti bàlágà ìbàjẹ́rù mi tó bá ti lè fún ọ tàbí tó ọmọ gbọ́ tó ọ lè dá sí èmi ò kàn lè fún ọ ni hmm, n ò lè fún ọ mi lè ti bẹ̀rẹ̀ orí bú kó tó tọjọ́ méjì gbọ́dọ̀ sí bí bẹ́ẹ̀ kọ́ bọ́ ṣe tóbi ìlọ́sì fà. bàbá ṣé tí bá ti fún òrìṣà jẹ́ ní irun èèyàn méje ni kò sí wàhálà mọ́. kò sí wàhálà mọ́ tó o bá ti rí fún wọn nítòkù tá ń béèrè nù báwo bá wà ẹ̀jẹ̀ rẹ wọ́n máa mú ọ̀yún òrò lọ́nu. gbàmọ̀ ọ̀yà fún mi. èjì Oh, yes, thank you so much. Ẹ ṣé Olúmọ, mo really appreciate. How did you Oh, mommy, mi, mo ní kẹ́ fọkàn yín balẹ̀. What is yín balẹ̀, Yeah. Ẹ fọkàn yín balẹ̀, gbogbo àwọn tó yẹ kí n rìn sí, gbogbo àwọn tó So, this, mo fún yín yẹn náà ni Yeah, lè yẹ. Ẹ mo mọ̀, trust mi ni? Mo trust ẹ. So jọ kí tí o bá bá mi ṣe tí mo dùn ún lórí ẹ̀ ṣọlẹ̀ tí mo sẹ́yìn fẹ́ láyé àná kékeré mi ilé tí mo sẹ́yìn fẹ́ mo ò fẹ́ mẹ́ra náà tó dùn báyìí. mọ́mi like seriously ẹ sọ fún mi pé èyí tẹ sẹ́yìn sí mi láàárọ̀ yẹn kiri. bẹ́ẹ̀ <laughs> ẹ fọkàn yín balẹ̀ kódà màá tún ṣe kọjá ibi tẹ́ ẹ ràn mí mọ́mi ẹ̀yọ́ tuntun tuntun. yes ma ọmọ òdòdó jẹ́. ẹ jọ iṣẹ́ tẹ́lẹ̀ fẹ́ bá mi ṣe lára kínní ẹ dákun owó ń tẹ̀ béèrè rè ẹ bá mi ṣe dáadáa o. iṣẹ́ ti tẹ́tí kówó lẹ̀ báyìí sá iṣẹ́ ti di ṣíṣe. ó dà màá pẹ́ wí bẹ́ẹ̀ o màá sọ pé ẹ wí bẹ́ẹ̀ o ẹ ẹ ṣe gidi o ẹ ṣeun. arákùnrin ẹ jọ̀ọ́ ẹ má bínú o ǹjẹ́ mo lè rí yín fún ìṣẹ́jú kan bẹ́ẹ̀ ni bàbá. ẹ kà sàn. alàgbà ẹ jọ̀ọ́ mi ò mọ̀ bóyá mo lè jíṣẹ́ yìí fún yín o àmọ́ nǹkan tẹ́mi ọlọ́run fi yé mi ni pé inú òkùnkùn. No, ẹwà àti pàápàá àǹfààní ńlá kan bọ̀ láìpẹ́ láì jìnnà yìí ohun ọlọ́run dẹ̀ fi ń jẹ́ kó yé mi ni pé ọjọ́ tẹ́ ẹ bá ti fi ojú gan ní ìyá tó bí yín lọ́mọ báyìí tí ojú méjì yín pẹ̀lú ti yá yín tó di mẹ́rin ọjọ́ náà lẹ́ bọ̀ sínú mọ́lẹ̀. pásítọ̀ ẹ má bínú ẹ dá padà jàre ẹ̀ ń tọ́ àlá ti sọ pé mi ò lè ṣoríire láyé nìyẹn ìyá mi ti kú sórí ìgbà tí bá dọ̀rùn kí n tó ṣoríire tó yẹ sọ pé ojú wa ńlá ti kanjú ẹ já padà mi ò fẹ́ rú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ jàre. bẹ́ẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ gbàgbọ́ ohun tí ẹ̀mí ọlọ́run ní kí n jẹ́ níṣẹ́ onímọ̀ sọ fún yìí pé ọjọ́ tẹ ẹ bá fojú gan ní ìyá yín sẹ́ ọjọ́ náà lẹ́ẹ̀rọ̀nù àlàjá. mo ti gbọ́ yín pẹ̀lú àlà ṣe. àlàáfíà fún yín o. àlàáfíà fẹ́yìn náà èèyàn méjì ò kì í pàdánù. wo má jáde o ẹ jẹ́ ká máa rántí ọlá òun ní ọ̀hún gbogbo tí a bá ń ṣe. ilé ayé yóò dúró. ọ̀rọ̀ rẹ ti bóde o. bẹ́ẹ̀ ni kọ́ ọ wọ aṣọ òdì ló kù ṣe bí mo wí fún ọ mo ní ọ gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ kankan mọ́. ó sọ fún mi káàtì mi sọ fún mi pé ọmọ yẹn àwọn ọmọ bó ṣe rìn lọ wọ́n dẹ̀ wá wá àwọn ọ̀rí àti mi lè sìnkú tipẹ́tipẹ́tipẹ́. àkíwọ náà bẹ̀rẹ̀ rìn ló ń kú báyìí torí bọ́ ṣe jókòó ìyọ̀ tí wọ́n wuli. wọ̀rọ̀ kọ̀ sàdá kódà wọ̀rọ̀ kò lè sọ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ wèrè pàmbélé gbogbo nǹkan sọ ìṣẹ́jú pélé ṣe báyìí lọ ni tó fi múra ọjà ó ti wọ́ wèrè o. kò yẹ kó rí bẹ́ẹ̀. yóò rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti wọ́ wèrè ó ti wọ́ gbogbo ìtọ́nsọ́hún ọkàn last one ló làákàyè tó kù lórí rẹ̀ ń sí lọ́n lò ṣẹ́jú méjì ní ìsìn ìrèdènù ọjà yá àwọn lọ kò sígbà tó ní lọ nígbà tí bí yìí sọ gbàgbé. àwò nínú ilé mi iṣẹ́ náà ni ẹ bá rí bàtà àgbèrè ara iṣẹ́ náà ni mo jò mọ́ àwùrẹ tún dé nù orí mo mọ̀ pé wèrè rẹ ò ń gbàdúrà arẹwà wèrè. fresh madness lélẹ́yìí o iléeṣẹ́ jà ni o. wèrè ilé ìtàn wọ yìí wèrè fresh ni o. àlàyé wọn ṣe ń tu ilé ilé ẹ. o di dísáínà tó wà lọ́rùn ẹ ní. yóò bá tètè sáfù lẹ́yìn ọmọ àgbọ̀ ẹ̀. wọ́n ti mọ̀ pé wèrè olówó lélẹ́ ò kì í ṣe wèrè mẹ̀kúnnù. Ah, wèrè olówó ah! náà kò sí yàtọ̀ láàrin òun àti mẹ̀kúnnù kò sí eléyìí tó lè gbìyànjẹ́ náà mi èjì jẹ́ ètè sákúrò. really. ṣé ọkọ mi ti parọ́ ṣòro ilé mi bẹ́ẹ̀ tí ló bá fẹ́ máa ṣe fún ẹ. for real. kí o fẹ́ what do you want. Mm, I, I I want a venza. ah venza mm-hmm. ìyẹn ló kéré ju gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fún mi. Eh? ẹ̀ẹ́ I trust you. ẹ̀rù ló wà dé mo sì yọ̀ wọ́n bí tí mo wà. Eh, eh, mo sì yọ̀ wọ́n bí tí mo wà. ẹ̀rù like you mean money. it's all for you ó ti pẹ́ tí mo ti ń sọ fún ẹ lórí tèlé náà sì ṣe ọmọ ọkùnrin tí mo lọ mú. bẹ́ẹ̀ni mi hmm. i love you. i love you more. Um, ọmọ ọkọ tó máa ṣẹlẹ̀ ẹ́ eh? akọ́fún mi ní eh, one second take it up izara mi. baby. owó ara mi ti wà lọ́nà. èmi náà wọ just one second. Ah, ọmọ mi ọmọ mi tó pé sorry. Yeah, babe. Kí ló ṣe ẹ́ dìde? tó wá lanúlẹ̀ tó lajúlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ babe. ó ah! ah! jẹ́ gbèsè tèmi bá mi. How far? Adi, Adi, Adi, Adi, Adi. Hey, are you sure? The pepper don rest. How bad guy trust you? Okay, first thing, láàárọ̀ la, you go see me for your house. Ọlọ́run. Hey, see money. Money don rest. Hey, you are talking about Kudi, ego, owó, money, money, money, money, money, money. bó ṣe máa wọlé sí sí báyìí sọ fún fún ní scope kí n gbà ó ìkejì gbà ó ilé ìgbà tó máa fún lásán báyìí ó kàn sọ pé ó ti yé òun ó ti yé òun nínú. ok are you saying the deal is there. then then let us do it. ẹ bọ̀ tí kò tó ṣẹlẹ̀ gangan ni pé mo sọ fún yín pé mo fẹ́ mú káàdì mi lọ tó mi ò lẹ́ni káàdì mo fẹ́ my friend let's movement straight Hey, èjì yẹn yàrá Hey, èjì second máàrílé kàyà. mo fẹ́ mo fẹ́ lówó láyé. àlàyé kí ló ń ṣẹlẹ̀ kò yé mi mọ́ o yàrá méjì fẹ́ jẹ mí o mo sọ ònù mo tún sọ ògo nù mo ṣe ń jáde báyìí àwọn ọmọ yẹn bọ́ síbi wájú àwọn ẹ̀fẹ̀ ọgbọ́n yẹn lọ straight bẹ́ẹ̀ ni wọ́n ti plan ẹ̀ ẹ bá ní mò ń kánná jọ mò ń kánná náà ṣàbọ̀kọ́tẹ́ mi ń rò èmi fi pé ìyá yẹn bóyá o ti plan pẹ̀lú wọn ni. ya máa flag pẹ̀lú wọn náà olórí burúkú ni ìyá yẹn o ah, ẹ wo ẹ wo ẹ ṣe fẹ́ n sọ ogonu kí n tún sọ ten million o èmi lè sọ ogonu kí n tún èmi ti mọ̀ pé yẹn mi ò ti ẹ̀dùn láti bẹ̀rẹ̀ ògo dẹ̀ ti wá lọ nìyẹn kí n jẹ́ ó yẹ kí mi rówó náà náà ẹgbẹ́ ẹgbẹ́ inú ta ló go help ta ẹ ká pàdé náà ẹ ká pàdé lórí burúkú ni ìyá ìṣá àrògolo àtúntà ògo fún ẹ ó tún gba ten million àwọn lórí burúkú ni ìyá ni. send owó yẹn sí ah, àwọn family mi náà mo ti fún ẹ lákàún nọ́mbà náà. mi ì tẹ sọ fún ẹ twenty k ma ni chief akíbádé for me. i was even surprised. twenty k ẹ eh, see twenty k ẹ sí mi náà. n ò lè send ẹ sí ẹ mo náà sọ fún ẹ pé mi ò lówó lọ́wọ́ náà ah, ah, máa repo sí mọ́tò èmi ọmọ ìwà yìí i have to take care of myself too i have bills to sort too babe understand. ó dàbí pé lórí burúkú làwọn tó ń gbé ṣé ah, àwọn tó ń bí ẹ fẹ́ ṣó orí ẹ̀ ò gbé ṣá. ìwọ wá bẹ́ẹ̀ bíbí tó yìí náà. jẹjẹrẹ ní sọ jẹ́ kí mi sọ òun boyfriend mo máa gbẹrun sọ́tà lè mo jókòó sí room ẹ̀yin ẹ̀yin ẹ̀yin fọ́ra yín lẹ́nu mo ń gbọ́ soundtrack ó tún á jáde lórí burúkú rẹ̀ ó kó tẹ́tì kìlọ́ ní olóṣì ara rẹ̀ lọ́wọ́. ó kí o mọ̀ ọkọ máa fún ẹ five k. Ah! ó dà pé ó ń ṣe é ó dà pé ìyá tó bí ọlọmọ ń ṣe é ó dà pé orí ẹ ti yí yóò gba twenty five k lọ́wọ́ ẹ orí ẹ yí ni ah, ah. ọmọ àkótó àṣẹ ọmọ ọmọ ìgbọ́dọ̀ bá gbọ́ ara ẹ ń sè ó dà pé orí ẹ ti dàrú. Ah, wà rẹ̀ ah, nà wà rẹ̀ ṣùgbọ́n mọ́tò wà wà rẹ̀ gbẹnu sọ wà rẹ̀. kò lè tó yìí bébì hold on now bàdé má ṣe báyìí fún mi now. adigba bu àbúkẹ́ orúkọ ẹni tó ń fẹ́ ẹni bébì ọ̀rẹ́ kò ti ṣe rẹ̀. tó máa fi mí lẹ̀ ni. gba kò ah, wà rẹ̀ ọ̀rẹ́ kò rí ẹ̀ ti gbà. Bánjí o máa lọ Bánjí Bánjí torí owó. ẹ̀yin bẹ́ fún làbàtà ẹ̀yọ̀ bẹ́ẹ̀ ti jẹ́ ẹ̀rọ pọ́nmi lónìí kú ni can you see your life? bùnkán sẹ́yìn ṣé ẹ kàn rò pé owó òfà lẹ fẹ́ jẹ lásán mi sọ fún pé owó yìí máa yọ yín lẹ́sẹ̀ wo nǹkan. kí ló ń ṣe ẹ náà. tí n fi ṣe kí ni. kí ló ń ṣe tó ń sọ̀rọ̀ báyìí ṣé mi náà sínú géèmù yẹn ni ṣé bí mi náà gba ten million naira mm-hmm. ṣé ní ti ṣe bí mo ṣe wà yìí ṣolíbọ̀ rẹ̀ wá ṣe wà yìí mm. eh, ordinary malaria ló ń ṣe ordinary malaria ló ń ṣe. Mm-hmm. Eh, eh. ṣòfẹ́ gbọ́ ìwọ ń kú díẹ̀ díẹ̀ ikú tó máa pálí ti dún sẹ́yìn orí ẹ̀yìn àbí kí ni kí ni kí wọ́n ó orí bọ̀ rẹ̀ ṣe. Uh, mo ṣe wà yìí tábà lọ. ṣé mi sọ fún ẹ malaria ọ̀rẹ́ ọ̀rẹ́ ah kí ló ṣe ah sori ìwọ tí mo sọ ah Sadiq Sadiq Sadiq ah Ah. Ah, ah. Ah. Ah down on. Ah! Ah, ah, ah, ah. Ah, ah, fine rest. Ah! Ah! Ọ̀daràn. Ah! Finance tún lò mí jìbìtì báyìí torí Ọlọ́run. Ah! Ah! Kí ló ń kú fàyè mi báyìí? Ah! Ah! Ten million naira! Ah! Ten million naira ti lọ. Ah! fẹ́ ṣe báyìí mo ti furú lẹ̀ ah, nígbà náà ti kó irun ah, mo furú lẹ̀ owó tún ti lọ eh, kí ló kún eh? fún mi fáyé kí ló kún fún mi fáyé kí ló kún fún mi à ó ti tàn lẹ́yìn kí ló fò sómi kí kúkú para mi. Ah! ó gbà sùúrù. mo ti èèyàn kọ̀ọ̀kan tó ń gbé bíi who completed this in libya. Ah! àwọn dà ìyá yìí ẹ̀dá àyàn ọmọ èmi ni èmi <laughs> ni mo sọ fún yín <laughs> mo ní màá lo nǹkan ńlá láyé mo sọ fún yín pé màá lówó gidi láyé ẹ̀yin ẹnu èèyàn lèyẹn fi ń pe nǹkan tó fẹ́ nígbèsí ayé ẹ èmi náà ni ìwọ wàá fa wọn láwọn tó yẹn ìwọ iṣẹ́ tó máa ṣe kúre wọn á gbé mọ́tò wá fún wọn á sọ two bay three bay <laughs> èmi lówó lọ́wọ́ mo sọ fún ẹ mo ní màá lówó lọ́wọ́ mo ní màá lo nǹkan tó tóbi tó tó tó à èmi mo dé tán sọtẹ́nu ẹ ọ̀bíya ẹ kí lẹ fẹ́ sọ. Fúnṣọ́. o tún kọ́kọ́ gọ̀ fíbọ̀dá Fúnṣọ́ sí i. But fún sọ. wá ṣeré bọ̀dá fún sọ. kò ní dáa fún ẹ bàbá ẹ ò lè rárú eléyìí. ẹ ẹ ẹ ní bínú ni ṣé gbogbo ọ̀rọ̀ ìgbà yẹn ìgbà ìmọ̀ ni. ìgbà ìmọ̀ ni. ṣe ìwèrè ó padà sẹ́yìn mi straight ìskìlù ah, ìskìlù ọmọ mi. kámi. ọ bí wọn dáwọ dé. ga mi yàá mo sọ fún ẹ mo lọ́gàá ẹ máa là mo lọ́gàá ẹ máa lò nǹkan lá mo lọ́gàá ẹ máa ṣoríire ṣé o ti wá rí báyìí kékeré lélẹ́yìí mo kàn ní kí wọ́n sọ fún yẹn èmi ti kúrò lẹ́gbẹ́ tiyín o mo ti kúrò ní òṣì mo ti kúrò ní ìṣẹ́ mo ti kúrò ní ìyà mo ti join àwọn Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá mo ti join àwọn Dangote ìyá yín láyé <laughs> wo ẹ máa rùn pàkú ní iskilu màá ṣoore fún ẹ iskilu màá ṣoore fún ẹ iskilu ìwọ́dà ọ̀rà abẹ́yàwó ni ẹ súnmọ́ ẹ̀yìn iskilu gbàgéjì. ga mi ọmọ òórùn ìyá ọ̀dà owó rẹ̀. èmi ló yàgò ìyá yín láyé ẹ ṣù ẹ ṣù àìkú ọ̀nbẹ máa fi mọ́tò gbá yín dáhùn. ọ̀gá mi. lẹ́yìn tẹ̀ ń bá tọmọ ọlọ́mọ jẹ́ tó ń sọ fún yín wípé san ákẹ́ lórí ọmọ yín tẹ̀lé òkò ká san ákẹ́ lórí ọmọ yín ìyá yín ń bẹ nínú kúlà tó ń gbọ́ náà fẹ́lí fẹ́lifẹ́li yìí. ọwọ́ dìde mo fẹ́ mo fẹ́ lówó láyé ó gbà sùn. lọ́dọ̀ láyọ̀ má ṣe ìrànjú yọwọ́ ìgbà kan lówó láyé àkọsílẹ̀ ti dájú ṣáká o ọ̀rọ̀ ó gba sùúrù ah, mo fẹ́ mo fẹ́ lówó láyé ó gba.